tẹsalóníkà kínní orí kẹrin. ẹ̀yin ará ní ìparí ọ̀rọ̀ mi a fi jésù olúwa bẹ̀ yín a sì rọ̀ yín pé gẹ́gẹ́ bí ẹ ti gba ẹ̀kọ́ lọ́dọ̀ wa ní ọ̀nà tí ó yẹ kí ẹ máa rìn bí ó ti wu ọlọ́run bí ẹ ti ń ṣe ni kí ẹ túbọ̀ máa ṣe nítorí ẹ mọ àwọn ìlànà tí a fún yín nípa àṣẹ olúwa jésù nítorí ìfẹ́ ọlọ́run ni pé kí ẹ ya ara yín sí mímọ́ ẹ jìnnà sí àgbèrè. Si kí ẹnìkọ̀ọ̀kan yín mọ ọ̀nà láti máa bá aya rẹ̀ gbé pọ̀ pẹ̀lú ìwà mímọ́ àti iyì kì í ṣe pẹ̀lú ìfẹ́kúfẹ́ ara bíi ti àwọn abọ̀rìṣà tí kò mọ Ọlọ́run èyí kò ní jẹ́ kí ẹnikẹ́ni fi ojú tẹ́ńbẹ́lú arákùnrin rẹ̀ tàbí kí ó ṣe arákùnrin rẹ̀ nípa ọ̀ràn yìí nítorí ẹlẹ́san ni Olúwa nínú àwọn ọ̀ràn wọ̀nyí gẹ́gẹ́ bí a ti sọ fún yín tẹ́lẹ̀ tí a wá tún kìlọ̀ fún yín nísinsìnyí nítorí Ọlọ́run kò pè wá sí ìwà èérí bí kò ṣe ìwà mímọ́ nítorí náà ẹni tí ó bá kọ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ènìyàn ni ó kọ̀ bí kò ṣe Ọlọ́run tí ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún yín. kò nílò pé a tún kọ̀wé sí yín nípa ọ̀rọ̀ ìfẹ́ láàrin àwọn onígbàgbọ́ nítorí Ọlọ́run ti kọ́ ẹ̀yin fúnra yín láti fẹ́ràn ọmọnìkejì yín bẹ́ẹ̀ gan-an ni ẹ sì ń ṣe sí gbogbo àwọn onígbàgbọ́ ní gbogbo Masidóníà ẹ̀yin ará mò ń rọ̀ yín ẹ túbọ̀ máa ṣe bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ ẹ gbìyànjú láti fi ọkàn yín balẹ̀ ẹ má máa yọjú sí nǹkan oníǹkan ẹ tẹpámọ́ṣẹ́ gẹ́gẹ́ bí a ti sọ fún yín ẹ máa rìn bí ó ti yẹ láàrin àwọn aláìgbàgbọ́ kí ó má sí pé ẹ nílò àti gba ohunkóhun lọ́wọ́ wọn. ẹ̀yin ará àwa kò fẹ́ kí ẹ máa ní òye nípa àwọn tí wọ́n sùn kí ẹ má bà á banújẹ́ bí àwọn tí kò nírètí nítorí bí a bá gbàgbọ́ pé Jésù kú ó sì jíǹde bẹ́ẹ̀ gan ni Ọlọ́run yóò mú àwọn tí wọ́n ti kú nínú Jésù wá pẹ̀lú rẹ̀ nítorí à ń sọ ọ̀rọ̀ yìí fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa pé àwa tí a bá wà láàyè tí a bá kù lẹ́yìn nígbà tí Olúwa bá farahàn kò ní ṣíwájú àwọn tí wọ́n ti kú nítorí nígbà tí ohun àṣẹ bá dún olórí àwọn áńgẹ́lì yóò fọhùn fèrè Ọlọ́run yóò dùn Olúwa fúnra rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run àwọn òkú nínú Jésù ni yóò kọ́kọ́ jíǹde a ó wàá gbé àwa tí ó kù lẹ́yìn tí a wà láàyè lọ pẹ̀lú wọn nínú àwọsánmọ̀ láti lọ pàdé olúwa ní òfurufú a ó sì máa wà lọ́dọ̀ olúwa láéláé. ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú.